شرور أنفسنا وسيئات أعمالنا ما يهدي إلا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدوك فون الله atọrọ ìkẹ́ àti gẹ̀ fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ilé kó mọ bá àti àwọn ará ilé rẹ̀ kí ìkẹ́ àti ọ̀là ọlọ́mọ ọba kí wọ́n bá àwọn sàábà rẹ̀ náà àti gbogbo àwọn tí wọ́n ń sapásasẹ̀ lójú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ ìkẹyìn inshallah àmọ́ tẹ̀síwájú lénìí pẹ̀lú tírawa àríyáàdù sọ̀lẹ̀ṣìn báàbù tí a rẹ̀ máa kà létí táàmù ṣàlàyé fúnra wa òun ni báàbùlù wà sí ìyá ti bè nìsá ìran ni ojúkọ́nà tí ń sọ àsọtẹ́lẹ̀ nípa ìtọ́jú àwọn obìnrin àti ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn obìnrin a máa bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn àyà náà àti àwọn àṣàdé tó wà níbẹ̀ qala Allahu ta'ala wa 'ashiruhunna bil ma'ruf وقال تعالى ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوتوا بالنساء خيرا فإن المرأة خلقت من دلع وإن أعوج ما في الدلع أهلا فإن ذهبت تقيمه كسرت وإن تركته ولم يزل أعوج فاستوسوا بالنساء متفق عليه وفي رواية في الصحيحين المرأة كدلع إن أقمتها كسرتها وإن استمتعت بها استمتعت وفيها عوج وفي رواية المسلم إن المرأة خلقت من بلع لن تستقيم لك على طريق فإن استمتعت بها استمتعت بها وفيها عوج وإن ذهبت تقيمها كسرت وكسرها تلاقها قوله عوج هو بفتح العين والواو عوج وعن أبي وعن عبد الله بن الزمعة رضي الله عنه أنه سمع نبي صلى الله عليه وسلم يخطب وذكر الناقة والذي عقرها فقال رسول الله صلى الله عليه وسلم إذ انبعث أشقاها انبعث لها رجل عزيز عارم منيع في رأسه ثم ذكر النساء فوضع فيهن فقال يعمد يعني أحدكم فيجلد امرأته جلد العبد فلعله يداجعها من آخر يومه ثم عظم في ضحيكهم من الضرط وقال لما يضحك أحدكم مما يفعل متفق عليه والعارم بالعين المهملة وراء هو الشرير المفترى وقول بعث أي قام بسرعة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنا إن كره منها خلقا رضي منها آخر أو قال غير رواه مسلم نعم gẹ́gẹ́ bí nǹkan tí a mẹ́nubà pé ojúpọ̀nà yìí ó ń ṣàlàyé fún wa nípa iṣẹ́ àmójútó àwọn obìnrin ìpáyọ̀ ọlọ́run ọba lára àwọn obìnrin àti ìjìnà sí ìyẹpẹrẹ àwọn obìnrin eléyìí ó jẹ́ bí àsọtẹ́lẹ̀ bákan náà ni ó tún jẹ́ bí àmọ̀ràn ó dẹ̀ jẹ́ ìkìlọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa nípa àwọn obìnrin nínú àwọn gbólóhùn tó wà ń bí òun náà ni gbólóhùn ọlọ́run ọba tó wà nínú sórọ́tù nìta àyà ẹlẹ́ẹ̀kẹ́ ìkọkàndínlógún iná ni 19 kí ni Allah Ta'ala sọ ó àwọn obìnrin wà á ṣerú húnna bilmaru ẹ bá wọn lò dáadáa ẹ bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá wọn lò pẹ̀lú ìwà tó fi ń rẹwà jùlọ ẹ bá wọn lò nínú àwọn ìwà tó lápọnlé jùlọ almuhashara eléyìí ni ìbára ẹni lò ṣùgbọ́n tó bá wá ń jẹ́ bilmaru dáadáa almaru òun náà ni nǹkan tí ṣẹ̀rí àti lọ́lẹ̀ ní dáadáa torípá tá a bá ní dáadáa oníkálukú ló lè gbé sí láká ìtẹ̀ ibo lè ní nǹkan tá à ń pè ní dáadáa ni tí yóò bá ní ilé ìkọ́lá ń pè ní dáadáa o lọ́dọ̀ ti ti wa nǹkan báyìí là ń pè ní dáadáa kóníkálukú wa mọ fi wọ́n gbára wọn látara kọ́ṣọ́ àti àṣà tó takora wọn nǹkan tí yàwá mọ̀ nínú àṣà wa pípé eléyìí ní dáadáa ó lè jẹ́ inú àṣà mi ìdàkejì ni àbí èyí tí haúsá mọ̀ ní dáadáa lọ́dọ̀ títí wọn ó lè jẹ́ inú àṣà mi ìdàkejì ni ṣùgbọ́n dáadáa èyí tí ọlọ́run ọba ń sọ níbí òun náà ni dáadáa ti ṣẹ̀ríà nǹkan tí ṣẹ̀ríà bá mú wá ní dáadáa eléyìí náà ni à á pè ní dáadáa tó dẹ̀ ju gbogbo nǹkan tí àwọn bòmíì àbí àṣà míì àṣà ti yorùbá ní àbí ìbò ní àbá haúsá tó lè pè ní dáadáa tí yorùbá bá pè nǹkan kan ní dáadáa tí nǹkan yẹn tí yorùbá ti tako ṣẹ̀ríà dáadáa náà ni torí pé ó wà ní àṣà alárúbáwá àwọn ètò ṣe pé ìgbà tí ìsìláàmù dé ìsìláàmù gbà wọlé ó dẹ̀ ń bẹ ní àṣà wọn tí ìsìláàmù tó gbádànù sórú àwọn ilé a ní àṣà èyí tó dánú àṣà á mu lópin ìgbà tí yorùbá ti tako ṣẹ̀ríà sọ́nà ẹ̀ wà á ṣerú húnnà bil ma'ruf ẹ bá àwọn obìnrin lò pẹ̀lú dáadáa nínú ẹgbà wa mi tàbí nínú àyà mi ọlọ́wọ́n bá ní wàlá ń tẹ̀sẹ̀ tí ò à ń tá àdìlù bẹ́ẹ̀nà nìta wàlá òṣàrọ́sùn ọlọ́wọ́n bá tún ń sọ̀rọ̀ nípa ẹni tí obìnrin tó ju ẹyọ kan tó ju méjì lọ lọ́dọ̀ rẹ̀ ní ìyàwó ṣùgbọ́n ìmú níta lákọ̀ọ́kọ́ pé wà á ṣèrò ń nàbìlì màrúf ìbá àwọn obìnrin lò pẹ̀lú dáadáa eléyìí ni à ń pè ní alhusnu almuhashara ìbálò tó ṣe wípé àábá wọn lò ní títí ìfi ara rora àábá wọn lò ní ti ìfi ẹ̀mí ro ẹ̀mí àádẹ́bá wọn lò níbi ìgbé wọn sí tí àwa náà ká gbé ara wa sí nínú jíjẹ ni nínú mímu ni àbí nǹkan tá à ń wọ̀ sára torí pé Allah subhanahu wa ta'ala ó ní àsìnùhúnná min haifu sakantum min wujdikum ẹ fi wọ́n sínú yàrá tẹ́yìn náà ń gbé ẹ fi wọ́n sílé tẹ́yìn ń gbé min wujdikum tí ìkápá yín tó gbà nínú ilé tẹ́yìn ń gbé. tó lára husnul yẹn ni ìbáwọn lò pẹ̀lú dáadáa inú ẹ̀ ò ní pẹ̀lú wọn ìtàwọn sí muda ni mula ni àti ìṣojú àánú pẹ̀lú wọn gbogbo àwọn ilé ó wà lábẹ́ ìbá àwọn obìnrin lò pẹ̀lú dáadáa ẹnikẹ́ni tí ọlọ́wọ́n bá tó bá fi obìnrin sí abẹ́ wa gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ti sọ fa innahu awanun indakum gẹ́gẹ́ bá ṣe máa kà tabájẹ́ bí hadith yẹn wọ́n dà gẹ́gẹ́ bí ẹrú ni lábẹ́ wa ṣùgbọ́n bí wọ́n dà gẹ́gẹ́ bí olùkúnwọ́ ìkúnwọ́ yẹn onípẹ́ àní máa rá wọn láre gẹ́gẹ́ bí èèyàn ti lè ra irú láre ààrẹ ní máa fi ẹ̀tọ́ wọn dùn wọn. so nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe àmójútó nípa àwọn obìnrin òun náà ni husnul mahasharo a rí pé ìsìláàmù ó jẹ́ ẹ̀sìn àlàáfíà ó dẹ̀ jẹ́ ẹ̀sìn ẹyọ ọ̀kan so tọ́lọ́wọ́n bó gbà lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà torí rẹ̀ gbogbo àwọn nǹkan tó kó sínú àlè nínú ẹnu nínú àwọn àtàwọn èèyàn ń pè ní àpòmọ́ra lẹ́sìn lénìí ìsìláàmù kan yìí náà òun ló sọ̀rọ̀ lórí ojúṣe ọkọ sáya ojúṣe aya sọ́kọ ojúṣe àwọn méjèèjì lórí ọmọ wọn ojúṣe èèyàn pẹ̀lú alábàágbé èèyàn pẹ̀lú aládùúgbò èèyàn gbogbo àwọn eléyìí ó wà nínú nǹkan tó ṣe pé kò wà spread out nínú àwọn òfin míì pẹ̀pẹ́ ta bá wo àwọn òfin míì àwọn ní wọ́n ṣe ẹ̀mọ́ aláwọ̀ fẹ́ mọ fọ́ọ̀jẹ̀ fúnra wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wá ní àwọn arìnrìn ní àwùjọ mùsùlùmí nǹkan tí ó yẹ kí ẹ bá lọ́wọ́ àwọn mùsùlùmí à ń bá lọ́wọ́ àwọn mùsùlùmí à ń rí lọ́pọ̀ lọ́kùnrin tí ó máa na obìnrin rẹ̀ nígbà bó bá ṣe wù ú ó dà gan ẹlòmíì ní tóbìnrin bá béèrè nǹkan tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ eléyìí ó wà ní nǹkan tí yóò wà máa kú níkùkù pé ṣe wàhálà tí ẹ ti pọ̀ ju o ṣùgbọ́n nǹkan tí islam ń sọ ó ní wàá ṣèrò hunna torí nǹkan kan ni ànábì sọ àsọtẹ́lẹ̀ fún wa nípa àwọn obìnrin torí pé àwọn obìnrin ọlọ́run ọba ròyìn pé àwa ọkùnrin ni kò wà múná ọlọ́run ọba ó ní àwọn nǹkan tí àwọn ọkùnrin ní táwọn ò ní inú ẹ̀ bó ṣe wulẹ̀ ó kéré mọ́ àrí ti kú wà àrí agbára ti ti ara tẹ́pá àwọn obìnrin ò ní ìdajì tí ọkùnrin máa ń ní lọ́pọ̀lọpọ̀ bákan náà yìí a tún ní agbára wípé ọlọ́run ọba fi wọ́n sí abẹ́ ọkùnrin àárí obìnrin yóò graduate lábẹ́ bàbá rẹ̀ tó bá tún kúrò lábẹ́ bàbá rẹ̀ yóò tún bọ́ sí abẹ́ ọkọ so eléyìí yóò máa wà lábẹ́ ọkùnrin náà ni tó nínú ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó tún júwe wọn pé na qisatul aqli wad din àwọn ni ẹni tí wọ́n dínkù ní làákàyè àti ẹ̀sìn eléyìí kì í ṣe ọ̀rọ̀ àbùkù tí ó máa lọ bá àwọn obìnrin lọ́wọ́ ni àá ìsìláàmù ní ah, àwọn làákàyè wo pé tó tọkùnrin ṣùgbọ́n ìsìláàmù ó mọ nǹkan tó sọ níbẹ̀ ànábì sallallahu ànábì náà dẹ̀ ṣàlàyé rẹ̀ tòun ti bẹ́ẹ̀ wá ní kí wá ń ṣe wípé ọkùnrin wà mọ bóbìnrin lò pẹ̀lú ìmọ̀ kẹ́sìn pé ìwọ làákàyè kúrú kí ló fẹ́ sọ níbi táwa ń ti sọ̀rọ̀ ìmọ̀ràn olóòtú ẹ̀ ní ara ọkùnrin gbọ́dọ̀ máa ń ṣe ilé torí pé ànábì sallallahu alaihi wasallam ìbáṣe pé òun gan ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ni àwọn nǹkan míì tí ọlọ́run ọba sàtara obìnrin tóbi la àwùjọ eré òní ṣẹlẹ̀ àrí nígbà fi anábì sallallahu alaihi wasallam tí ó pa àwọn obìnrin àwọn sàábé láṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí fárí wọn ogun wọn kọ fárí àgbà tí kíní ń ba ànábì nínú jẹ́ pé tí wọn ò bá mọ̀ fárí yìí wọ́n ti ń ya pa ànábì ọlọ́run ọba wọ́n lè ti ya pa ọlọ́run ọba nìyẹn ìkànnù ìyàwó anábì sallallahu alaihi wasallam òun ni ẹni tó wá sọ fún anábì pé rẹ̀ anábì òun sí ọba kí ló tí wọ́n náà kúkú ma ṣe báyìí pé kánábì náà máa bẹ̀rẹ̀ sí ni fárí rẹ̀ pé bóyá tí wọ́n bá rẹ̀ anábì àwọn náà bẹ̀rẹ̀ sí ni ṣe bánábì ṣe fárí ẹ̀ bí ṣe ń fárí báyìí gbogbo wọn náà sáré kùfì wọn lọ ń fárí lẹ́ẹ̀kan náà ni ìbáṣe pé ma ń ọ̀rọ̀ obìnrin dànù pé kò ní dólà àwọn umma rẹ̀ nígbà náà torí pé pọ́nù wọn wọn ò mọ̀ pé àwọn ń kó sínú àṣìṣe àtìgbà tí wọ́n tó rí tánàbí ń fa tó bẹ̀rẹ̀ sí ní parí rẹ̀ fúnra rẹ̀ ní à eléyìí àwọn ti ya apá àṣẹ ọlọ́run ọba nìyẹn o táwọn bá jẹ́ kánàbí fa orí yẹn tán sọ́nà wà á ṣerú unnabil ma'ruf ìwà bá obìnrin lò pẹ̀lú dáadáa eléyìí máa wá lóríṣiríṣi ọ̀nà inú rẹ̀ òun ni ẹni tó bá ti níyàwó lábẹ́ àbúkẹ́ ẹni obìnrin lọ́dọ̀ ni lábúrò ni ìyàbọ̀ ọba wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wá jẹ́ pé ìyàwó ni inú àwọn nǹkan tí yẹn fi ń bá ìyàwó lò ẹni pé ojúṣe ọkọ lórí ìyàwó gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí ìyàwó bó ṣe ní ojúṣe tó náà gbọ́dọ̀ pé fún ọkọ rẹ̀ tó inú ilé àárín nínú àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn lórí ọkọ tó gbọ́dọ̀ mú lójúṣe tó gbọ́dọ̀ ṣe fún ìyàwó rẹ̀ inú ẹ̀ o ni kí ó máa fún ní jíjẹ anabi sallallahu alaihi wasallam ó sọ pé wàlàhúnná kìtùwàtùhúnná wípé ó jẹ́ ọ̀ràn èèyàn fún ọkọ kó máa wọ ìyàwó rẹ̀ bákan náà rẹ̀ ní ó fún ó jẹ́ ọ̀ràn èèyàn fún kó máa ṣe kí nìyẹn sùkùnìhìnà kó fi wọ́n sí ilé ìgbé kó lè máa fún wọn lóúnjẹ jẹ ó jẹ́ responsibility ọkọ tó lára ojúṣe ọkọ tí ọkọ òkè gbọ́dọ̀ fi tó bọ̀ fi ara lórí ìyàwó rẹ̀ oní jíjẹ káàtà kódà kó ṣe pé ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ torí ẹni Allah subhanahu sọ pé lè yóò fi tí ọlọ́run bá bá bò láṣìírí kó ná lórí ìyàwó rẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́run bá fi bò láṣìírí bá fún kò máa fi máa ará pẹ́pẹ́ ará nìkan ní wàá máa náwó fún ara ní àyẹ̀mọ́ lágbájá ni kò kí ń ṣe dáadáa sílé ṣùgbọ́n ó gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa sílé pẹ̀lú jíjẹ ni kí ọkọ kó náwó lórí ìyàwó rẹ̀ ní ti kò lè wá kí ń ṣe fúnyàwó náà kó wá mọ wọ ọkọ rẹ̀ pé ah, lágbájá tí báwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ń ṣe nìyẹn kó wá mọ láàlè rẹ̀ ní gbogbo gbà tó ilé ìlọ́lọ́run fi ní zu sáàtì ní sáàtì bó bá ti lágbára ìran ni bó bá ti lágbára yẹn gbọ́dọ̀ wò ó wíwo pé òun wá ní máa ṣe bó ṣe ṣe máa wá fẹnu sọ pé ìgbàláyé wà fún obìnrin láti máa jí nínú owó ọkọ rẹ̀ eléyìí wọn ò ló lè jíjà pé èyí tó jẹ́ ojúṣe ọkọ ó máa náwó fún ìyàwó rẹ̀ wá ní kàkà tó wọn máa fi ṣe lè ó pé òun kó máa náwó fara ta níbikíbi tí ó bá ń tọ́jú owó rẹ̀ pamọ́ sí tí ìyàwó yẹn bá mọ bẹ̀ ó lè máa ṣe kíni kó máa jí níwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n kò wá ṣe jíjí tó yẹ pé òun náà wá ní òun fẹ́ ra aṣọ ìyá alágbájá ìyá tàmẹ̀dù àdéhùn yóò wá padà lídì sí kí ọkọ náà wá máa kú ní so kàkà tí yóò fi di ilé kó mọ́ sí kí ni kó jìnà sí ayé àdéṣe ti hind ìyàwó Abu Sufyan tó lọ bá ànábì sallallahu alaihi tó ń sọ fún anabi ó júwe ọkọ mi ó jẹ́ ẹni tí ó láhun tí ò kí ń náwó fún àwọn ìyàwó àtọmọ wọ́n ń bè ṣé ìyọ̀ǹda wà fún un láti máa mú ní òǹdíwọ̀n nǹkan tí yóò satisfy ilé òun anábìdẹ̀ sọ pé kí ni pé ìgbàláyé wà fún un ṣẹlẹ̀ òun náà ni nǹkan tó tú àwọn obìnrin lẹ̀ lópin ìgbà tí ọkọ bá kọ̀ tí ó ṣe ojúṣe rẹ̀ ni ṣùgbọ́n ọkọ tó ń ṣe ojúṣe rẹ̀ bó ṣe lágbára mọ́ bóyá ó gba ten thousand lówó oṣù ni nínú ten thousand yóò ti wá bọ́jẹ̀tì ẹ̀ pé four thousand yóò lọ fún oúnjẹ ilé six thousand tó kù ń máa mú two thousand ó máa fi ṣe owó transport bóyá four thousand ó dá pamọ́ fún owó tó owó lé tó two thousand ó máa fọwọ́ ra yẹn kí àwọn àrò pé ah, four thousand ní ẹ wá fi ṣe oúnjẹ lé kó wá tún máa lọ jí irú owó ẹni yìí eléyìí ò dá o lókun ìgbà tó ti mọ bọ́kọ̀ yẹn ṣe mọ kó mọ́ tún fara ní ní agbègbè yẹn ṣùgbọ́n ọkọ̀ gbọ́dọ̀ ṣe àmójútó àyè yẹn òun náà ni ó wà lára wípé èèyàn ń bá ìyàwó ẹni lò pẹ̀lú dáadáa ẹni pé ní jíjẹ ọgbọ̀dọ̀ jókòó pa sóko tọ́kọ bá wá fún ìyàwó rẹ̀ níyọ̀ǹda láti máa ṣiṣẹ́ eléyìí ò tún ayọ̀ kó o pé kò ní máa náwó lórí ẹ̀ mọ́ gbà ṣèbí wọn náà ti ń ṣiṣẹ́ ìwọ náà ti mọ bó ṣe ń rí nà àlìsàn náà ń gbowó oṣù àjọ ń gbowó oṣù ni eléyìí kì í ṣe responsibility tó yẹ pé ẹ gbọ́dọ̀ máa jọ pín àyàfi tí ìyàwó bá tún ní òun fẹ́ máa kún ẹni ètò rẹ̀ fi ń dáa náà ni kí ó náà ṣe kí ni kó kún ọkọ rẹ̀ torí pé òun la fi ń ṣe kí nìyẹn la fi ń so irú ilé ìwà lọ́wọ́ yẹn kì í ṣe ọ̀ràn yẹn lórí obìnrin yẹn ètò jẹ́ ọ̀ràn yẹn òun pé kó máa bọ́ tó bá ṣe pé ìwọ ló fún ní ìyọ̀ǹda ṣùgbọ́n ọkọ tí ò wá ìfún pé kó lọ ṣiṣẹ́ tí ó tọ́ bóyá ó lọ ń ṣiṣẹ́ níbi tí ò ní mọ sí ìtìláàtì fún ọkùnrin àtobìnrin wọ́n máa rò pọ̀ mọ́ra wọn àbí ibi tó yẹ pé yóò ti máa wà yóò máa dá wà pẹ̀lọ́kùnrin àbí yóò máa dá wà pẹ̀lú yóò máa bá ẹni tó kí ń ṣe maharamu yóò máa ṣe kí yóò máa bá àrùjọ ṣogbò tó wáyé pé irú àwọn àyè báyìí kò sí láì fi níbẹ̀ pé kọ́kùnrin kó fún ìyàwó rẹ̀ níyọ̀ǹda láti lọ ṣiṣẹ́ mọ táwọn èèyàn máa ń sábà sì gbọ́ yéjú lénìí ó ní ẹni tó bá fi lè aláwọ̀ ìyàwó rẹ̀ kó lọ ṣiṣẹ́ igbe ènìyàn o kí ń ṣe alùsùnà kò sí nǹkan tó sọ yẹn o tó bá ní kápá pé kíyàwó rẹ mọ́ ti ṣe nípa ilé ló fi ń jùlọ o ní re. rẹ̀ tó bá dẹ̀ wá ní rẹ̀ yẹn ń o ní jẹ́ kí ó máa pa sófo fún oúnjẹ ilé wà á máa fún ní nǹkan tí ó máa jẹ nǹkan tó ń jẹ sẹ́nu wà á máa fún jẹ èyí tó ra ń ta náà wà á máa rà wálé fóun náà tó ilé ṣe pé wọ́n nìkan wàá máa dá lọ shoprite ò ní múyàwó ẹ̀ lọ àbí wàá máa dá lọ itris ò ní múyàwó ẹ̀ lọ tó jẹ́ pé gbogbo ibi tó gbà tó máa mú un lọ bóyá gbàtà ẹ̀ṣẹ̀ mọ́ra yín nìyẹn tí akudo ti so ń gbà náà fi yẹn ṣe kí nìyẹn ó fẹ́ fi impress so ele ó wà nù nǹkan tí yẹn gbọ́dọ̀ ṣàmójútó tó bá yẹ pé ọkọ ló fún ní tó bá pé ó wù ú lọ́kàn rẹ̀ pé ókè pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ yìí ìyàwó rẹ̀ ṣe kí nìyẹn ìyàwó ní òun náà fẹ́ mọ support ẹ̀ ṣùgbọ́n tọ́kọ̀ ò bá fún kó lọ ṣiṣẹ́ ìyàwó òun ni ó dẹ̀ lọ ṣiṣẹ́ yẹn kì í ṣe ọ̀ràn lórí ọkọ yẹn láti máa pé ìwọ rẹ̀ lórí tó ti bí ọkọ rẹ bá ṣe gbọ́rọ̀ tútù sí tí ò ní ma fi ẹ̀ bó ṣe wù obìnrin náà gbọ́dọ̀ farabalẹ̀ pẹ̀lú àṣẹ ọkọ rẹ̀ tó lára èyí tí a mọ̀ sí ótún àṣàrọ̀ ó kí ọkùnrin kó máa fún ìyàwó kó máa bọ́ ìyàwó rẹ̀ jẹ́ nínú ẹ̀ òun náà ni kó fún ní ilé ni kọ́mọ ọ̀dọ́ lọ́kùnrin kó lọ gẹ́gẹ́ anábì ti sọ pé mọ̀nìsàtọ́ àmínkùmùlbá pàlìyàtàzáwàj ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá ìkápá kíni ìkápá towó àti ìkápá ìsúnmọ́ obìnrin kó lọ ṣègbéyàwó tó ẹ̀yàn gbọ́dọ̀ wá ní òun ní ìkápá ẹyọ kan ń bẹ̀ yẹn náà ní ìkápá pé òun ti bàlágà òun ti lè súnmọ́ obìnrin kó wá di pé òun lọ ṣègbéyàwó láì ní ṣe àmójútó obi tó fẹ́ fi obìnrin yẹn sí ó wá di pé ó lọ ṣe ákídù tán àmì ìjọ aṣekíni ọwà fẹ́ ọfún àwọn lóyún wà ní sáàwà nílé yíná pàdé at least tó bá máa yé tó bá máa fi tó bí ọdún márùn-ún máa ti ṣe kí nìyẹn máa ti gbogbo ètò mi ìrìnàjò mi ìgbésẹ̀ yẹn mò ń gbé lọ́wọ́ báyìí gbogbo ẹ máa ti tò títí ọdún márùn-ún eléyìí ò bójú mu torí ẹ̀rọ ànábì fi sọ fún àwọn tánábì dẹ̀ ń bá sọ ń gbà àwọn ọ̀dọ́ tí wọ́n ti bàlágà ní wá tún fi kún pé mọ̀nìsà tó àmì kùmọ̀ ìbá àrínà àwọn àfáà mi táwọn ní àlbáà ẹ̀bẹ̀ ó ní pé tọ́mà ti ní ìkápá láti ṣe kí ni láti lè súnmọ́ obìnrin nìkan ṣùgbọ́n kì í ṣe yẹn nìkan la fi ń wọ̀n ìkápá ìnáwó lé orí obìnrin náà wà níbẹ̀ ìkápá ilé tí obìnrin sí ilé ìgbé náà wà níbẹ̀ táyé táwọn òbí bá gba láàyè pé mọ́ bọ̀ a ní ilé kíláàtì ń ṣe yàrá lọ́dọ̀ wa jẹ́ kó wá mọ gbé ọ̀dọ̀ wa kò sí láì sí níbẹ̀ bó ṣe lágbára mọ́ nìyẹn ṣùgbọ́n tí ó bá ní preparation fún àwọn nǹkan wọ̀nyí kó máa ṣe kí nìyẹn kúkú máa gbàwẹ̀ lọ́ngbà náà tí tó àfi ní kápá so eléyìí nǹkan tí wá sọ ń bẹ̀ inú ẹ̀ òun ni pé fún wọn ní ilé ìgbé bákan náà dẹ̀ tún nìyí ran obìnrin lọ́wọ́ pẹ̀lú pé kí ni ibi tí fi sí yẹn ìhùn níní lára kò ni pé gbé obìnrin sínú ó dẹ̀ ṣe ọ̀ràn àyàn òun ni wípé kí ìyàn ní tí mi bá sí ìgbà rúmà palọ̀ mi tí ìṣe kí ni èyí tí wọn bá ní ní kápá ni kò bá jẹ́ pé yàrá kan ni mọ́ ni obìnrin yẹn lára nínú yàrá kan yẹn ẹlòmíín ni yàrá kan ló lágbára láti gbà yàrá kan yẹn náà ni yóò wá ní mo ní àbúrò obìnrin kan ibi tó ti ń lọ sùn ní ìlú òkè ni yóò wá máa gbọ́dọ̀ wa mo tún ní àbúrò kìnnìkan yóò wá kó àwọn bíi mẹ́rin wọn wá máa gbé pẹ̀lú ìyàwó rẹ̀ nínú yàrá kan yẹn ó tún ní obìnrin yìí lára ni tó nínú nǹkan tí a gbọ́dọ̀ ṣàmójútó òní ìmọ̀ ní obìnrin lára òní ànábìbí aláàtúwọ̀n náà wọ̀tá ní wàsìnùhúnná haitu sakantum min wujdikum ètò bá lágbára láti gbà wáyé pé rúmà ń palọ̀ ní sísíbẹ̀ wáyé pé fúláàtì ní sísíbẹ̀ tó bá naa pé yàrá náà ló wá ní ní kápá láti gbà ni wọ́n wá ní lára kókó tó káta fámìlì obìnrin gan tó bá fẹ́ fi fámìlì ẹ̀ síbi tó ń tí ẹjọ́ ń gbé ó ní láti gbà yọ̀ǹda yọ̀ǹda ọkọ rẹ̀ pé mo fẹ́ àwọn màmá mi fẹ́ máa gbé bí pẹ̀lú mi o àbí àbúrò mi fẹ́ máa gbé bí pẹ̀lú mi o tọkọ bá lóun ò yọnu sí i eléyìí ò ṣe kí ni kò dẹ̀bi irú epo ara ni ọkọ̀ ra ó burú gan ni kò tí ẹ̀ fẹ́ kí n kó ẹ́ bí mọ́ rárá mo sọ àbúrò mi náà ni mo ní wọn gbọ́dọ̀ mi ò dẹ̀ tún ṣe kí ni ó ń kanra irọ́ o. torí pé tóun náà bá fẹ́ fi ìkànnù fámìlì ẹ̀ títí náà síbẹ̀ yẹn ó fẹ́ ní ẹ́ lára nìyẹn sọlẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe àmójútó yẹn bákan náà ni nínú àwọn nǹkan tí èèyàn tó gbọ́dọ̀ ṣe àmójútó òun náà ni ọkùnrin kó máa ṣe kí ni kó máa máa fajúro pẹ̀lú ìyàwó rẹ̀ kó máa jọ ṣeré kán máa jọ ṣàwàdà ká jọ máa dápara èmi rà èmi ló wá lárúkọ mọ́ lórí kò sí nǹkan tó rọ́ǹgì níbi eléyìí lára pé yàn ṣe kí ni èèyàn bá ní ṣeré náà ni tó a ní àní tí ẹran wa pọ̀ gidi gan àní tí kò sí níbi eléyìí àbẹ́bí sọ̀lọ́ a máa bá àyíṣà ọ̀bẹ ọ̀lànà a máa bá ṣeré àtàgàn pé a máa wa

ó wá ròyìn ọkọ rẹ̀ gidi gan ó bẹ̀rẹ̀ sí ní ròyìn ẹ̀ ní ìròyìn dáadáa pàtó parí rẹ̀ ànábì ní kúntù kàbí zari ilẹ̀ omi zari mo dà gẹ́gẹ́ bí àbú zari sí ẹ nǹkan ẹyọ kan tó wà bẹ́ẹ̀ ni wípé mo yàtọ̀ sí látara wípé òun padà kọ ìyàwó rẹ̀ ànábì ò kọ ìyàwó rẹ̀ kò kí ni nǹkan tá a fẹ́ mú níbẹ̀ ìyàwó àbú ọkọ rẹ̀ a ní kò fi ṣe kíni kò fi ṣe òjòrò fóun kò jẹ́ kí nǹkan kan pa sófo fóun nínú nǹkan tó ń wọ̀ sára ni tó ń wọ̀ sétí ni tó ń ṣe tó ń jẹ sẹ́nu ni tó gba àwọn nǹkan yìí kò fi mì lára rárá bákan náà ni ó tún a máa bóun ṣeré a máa bóun ó ní àwọn ojúṣe tó gbọ́dọ̀ ṣe lórí ìyàwó rẹ̀ bákan náà ni ìyàwó náà ní èyí tó náà gbọ́dọ̀ ṣe lórí ọkọ rẹ̀ àwọn méjì tó wá ní èyí tó papọ̀ láàrin wọn torí pé tàbá lọ́kùnrin kó wọ́n mọ̀ fàjúrò pẹ̀lú ìyàwó rẹ̀ kí wá ṣe pé tí ìyàwó náà kó gbogbo gbà kwanya tí máa ti tí kú ti pretend bí pé ara mi ò yá yóò ṣe kí nìyẹn yóò bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀ mí àbí kó bẹ̀rẹ̀ sí ni máa sá káàkiri tòkó náà á mọ̀ mọ̀ kó wọ́n mọ̀ dààmú ọkọ rẹ̀ eléyìí ò bójú mu àbí kó oúnjẹ tó wáwó pé ókè oúnjẹ nílò mẹ́tọ́dì yẹn wọ́n kàn máa fajúro ní gbogbo gbà ní pé at least tó máa ń fajúro yóò mọ̀ ṣe kí ni ọkọ̀ òun mọ̀ bẹ̀rùn eléyìí náà ò bójú mu so eléyìí méjèèjì lọ fúnra wọn ni tàbá dúlù ni pé ọkọ̀ ó mọ̀ kò ní máa fajúro sí olóò ní máa fajúro sọ́kọ̀ wọ́n mọ̀ jọba bá wọn ṣàwàdà bá wọn rẹ́rìn ìgbà mírìn ó lè jẹ́ pé ọkọ̀ òun ló mọ̀ sábà wọ́ sí jù tó yẹ pé ìyàwó je ẹni tí àwọn olóyìnbó ma ní extrovert òun ma lè ṣe kí ni ó fún òun ó lè fàyàn mọ́ra ó lè kóyàn mọ́ra ó mọ bí yẹn ṣe máa ń socialize ṣùgbọ́n ọkùnrin ni ó lè yẹ pé títí ẹni pé kó nǹkan dá kò kò kí kan gbà yẹn ó sọ pé gbà yẹn kò ètè sẹ́tù kò ètè mú obìnrin kan kí ló yẹ tó rí ẹnìkan mú gbogbo àwọn obìnrin tó pọ̀ yìí wá pé ogun àwọn tó ń sàmọ́ rí pé púpọ̀ wọn wọn ò mọ bí yẹn ṣe máa ń relate pẹ̀lú ọkùnrin wọn ni àbúrò ń tijú ni o wọn ni ìtijú yẹn ó ti wá relate wá pọ̀ jù látara wípé nǹkan míì yóò béèrè question lọ́wọ́ rẹ̀ question tó máa níbi ìdáhùn lásán yóò àmọ́ ṣe kí nìyẹn yóò mọ̀ wọlé yóò ṣe jẹ ní pé òun tijú náà ni tó tó ń tijú yẹn ni tó bá dáhàrin àwọn obìnrin yòókù àbí ó ti ẹ̀rí kọ̀ǹdọ́tọ̀ nínú mọ́tò ni wọ́n mọ̀ pariwo ni pẹ̀lú ilé a sọ pé obìnrin ò gbọ́dọ̀ jẹ́ tí ó máa fàjúrò bọ́kùnrin ò fi gbọ́dọ̀ jẹ́ irú nǹkan yẹn bákan náà nínú ìbá obìnrin lò pẹ̀lú dáadáa kò ní kí ìyàn ṣọ́ bí ó ṣe máa ànábì lẹ́yìn ìgbà tó ní ẹfi tí wala ẹ mọ̀ na àwọn obìnrin yín débi wípé ẹ wà máa gbá wọn lójú nínú nǹkan tó burú já ìyẹn a rí nínú àyà alukur'an gan Allah subhanahu wa ta'ala iná obìnrin ó ti sẹ́yìn pátápátá ni ìpètè bá ti ṣe kí nìyẹn ẹ rí wọn wípé wọ́n ti misbehave kẹ́ẹ̀ṣe kí ni fàìlùhùnà ẹ ṣe wá sí fún wọn ẹgbà ìyá alágbẹ́já kò dẹ̀ dáa ìwọ náà wo bí kìíní ṣe ń ṣe bí tọ̀hún ṣe ń ṣe kó kí a máa fi àwọn àkàjúwe

kó sí kí ni wà àjòròhúnnà fìlmọ̀dọ́ọ̀jì kó tún wá kọ ibùsùn rẹ̀ àgbà ah, eléyìí pé àgbé nǹkan tó kù tí màá fi kọ́ níṣẹ́ ò ní kí n kọ ibùsùn rẹ̀ ìwà kọ ibùsùn yẹn ti ṣe pé wà wá sílẹ̀ sílé for some time pé ah, oṣù kan oṣù kan làbẹ́bí náà ṣe pẹ̀lú àwọn ìyàwó kan mi ní délé yìí mọ́ bí wàá ṣe jẹ bí wàá ṣe mu lé ó kù sọ́wọ́ ẹ̀ pé dáa fàdùbùhún àwọn fàdùrún náà fìlmọ̀ dọ́jí orí bẹ́ẹ̀dì lẹ́jọ́ ń sùn ìwọ́n máa sùn lẹ́lẹ̀ kó a máa bẹ́ gbá kí ló ṣẹlẹ̀ ṣé torí ọ̀rọ̀ jẹta náà ni ẹ bínú ṣùgbọ́n bó bá ti ń sùn lẹ́lẹ̀ torí pé kò wọ́ọ̀kì kò lè ṣe kí nìyẹn kò múùfù sí next step yẹn torí pé obìnrin míì ni tó bá gbọ́ sí lẹ́lẹ̀ tó sùn lẹ́lẹ̀ yọ̀dà tó irú ilé omi pé kò tún ṣe kí ni kò rán nìyẹn wà á ìjọba lọ sí the third one wà á ṣe kí ni quadribu hunna ìwà ìwà náà wọ́n yẹn àwọn afá ní yóò gbọ́rọ̀ nà nínà tó ṣe pé yóò láàmì laka lára wọn ebi wípé yóò tún kan légungun àbí kó mú àwọn nǹkan míì tó tún jẹ́ bí sùtáwá sára rẹ̀ oríṣiríṣi nínà làwọn ilé nìí ẹlòmíì nǹkan tó máa fi ń ṣó pé òun láṣẹ lórí ìyàwó rẹ̀ òun ni kó jẹ́ ní kùkù ìmọ̀ tójú ìyàwó rẹ̀ wú ká ní kí lọ́ ṣe wà ní à mo fi hàn pé èmi ni kọ̀wà múnà ni àìrọ̀ òye kọ́ ènìyàn fi ń sọ kọ̀wà múnà o àbúkọ́ ní ká kí ló ṣe ìyàwó ẹ̀ àwọn àtàjọ̀nú jà wọ́n tó ti ma pé òkín ṣàlìjàn ní wọ́n ló kan ní kùkù kò tẹ́ fẹnu sọ mọ́ ọwá ọwá ìgbà pé wọ́n jà ní ilé tó ní àwọn nǹkan tí gbọ́dọ̀ ṣàmójútó òní pé ìyẹn kọ́kọ́ tó látòkè eléyìí kò wọ́ọ̀kì ọlọ́run bò dẹ̀ sọ pé ó yá ebi pa ọlọ́run bò sọ yẹn ó àti fún ẹlẹ́ẹ̀kejì ó ibùsùn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àná ń sọ òdiwọ̀n nínà yẹn wọ́n tó yẹ pé ìyàwó ẹ̀ òun gangan ló fi máa ń kọ́ ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀ kó gba stadiumu lọ wọ́n á sọ ìyàwó di ilé yóò dáa ibi wípé obìnrin míì ní nǹkan tó mọ fi ń ọkọ rẹ̀ ju wípé ó lè gan so nínú àwọn nǹkan yẹn ni kí á ta ọmọ èèyàn gan anybody tí yàn bá ń èèyàn gbọ́dọ̀ gbá na ọmọ mi ní ojú ni mo fẹ́ ní ojú ni ó fẹ́ bá ẹnìkan wí ní ojú ni eléyìí ò dáa ànábì òun ní nínú àwọn sport tó ṣe pé wọ́n pọ̀ fún wa nínú ṣẹ̀ríà òun ni boxing wà torí pé ibi tí àwọn ọmọ sábà tájẹ́tì jù àbí anything tó bá ti ní ṣe pẹ̀lú pé ojú ojú ẹni pọ́ìntì máa ń wà pé dìmọ́ bó bá ṣe gba lójú tó yí tẹ̀ dáadáa dìmọ́ tẹ́ni ẹ ṣe máa ní pọ́ìntì sí so any sport tó bá ti wáyé pé irú bẹ̀rẹ̀ ló fún pọ̀ sí lórí irú yẹn ṣẹ̀ríà ò gbà wá láàyè láti máa ṣe kíni láti máa ṣe irú ẹ̀ tó bá rí ọ̀nà tí wọ́n lè fi kọ́ ní máa gbá ojú o lè lọ tí wọ́n lè fi kọ́ tó ní ojú o lè kọ́ àbí nǹkan pé kò ṣe èèyàn ni gbá ní nǹkan tí kalẹ̀ ní tí kò sí láìsí níbẹ̀ lókùn bàtẹ́ pé wọn náà kọ láti máa fi ṣe self defense ni títí pé ó kọ ọkọ á ní ó fẹ́ máa fi gbá àwọn èèyàn lójú eléyìí ò bá ṣẹ̀rí àmù so nínú àwọn nǹkan yẹn ìyẹn gbọ́dọ̀ ṣàmúlò anábìsí tún sọ pé wà láti kọ́ bẹ̀ ó rẹ̀ tún máa lálé ìyàwó ẹ̀ wọ́n pé kò sí nǹkan tó nílé sí ìyàwó ẹ̀ wé nígbàtígbà tí nǹkan máa ti ṣẹlẹ̀ ẹlòmíìnì èyí tó bí máa ń kọ́ tó bí máa ń kún ẹnu bí wọ́n ṣe ń búyàn ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ni wọ́n á ti kọ́ ebú kan yóò ọpọlọ tẹ́ẹ̀tì ẹ̀ nílé náà sọ ilé kò dáa tó yíò gbọ́dọ̀ sọ ìyàwó òyàn di nǹkan tó yẹ pé fi wé anything tó ti wùyàn ni ẹlòmíì ni wọ́n máa ní ohun òkúkú nà ọmọ kan sọ̀rọ̀ lásán náà ni ọ̀rọ̀ ń gbà ní àwọn so wà á ṣerú hún nàbì màrú ìyẹn sọ nǹkan tí yẹn mọ̀ sí tí ọmọ bá obìnrin sọ obìnrin nìkan ọmọ ìyá àyàn sọ ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ẹ̀ orí ẹni àwọn ní sọlá àtúnámi sákùn náà wà láwọn òbí ṣèkì támọ̀rọ̀ gbé ẹ̀páyà ọlọ́run ọba kódà kó bá jẹ́ pẹ̀lú awẹ́ làbídùn so nínú pẹ̀lú awẹ́ làbídùn yẹn ànájú wa mú ẹ̀bọ̀ wá pé wà láwọn òbí kẹ́lì mẹ́tìn tọ́ ìyèbà kó bá jẹ́ pé pẹ̀lú gbólóhùn orí gbólóhùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbólóhùn tó dáa kí ẹ mọ fi bá ẹni alkalimatu tayyiba sadaqa ìpè gbólóhùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò tún gba aládá ń bẹ̀ ni kí wọ́n mọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn pẹ̀lú ìyàwó yàn eléyìí bó ní lálẹ́ yóò bá ṣe wá pọ̀ sí tó eléyìí yẹn gbọ́dọ̀ ṣe àmójútó agbègbè yẹn tó nínú nǹkan tí anábì ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa òní kí wọ́n ṣe àmójútó àwọn obìnrin wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò pẹ̀lú dáadáa ẹ bó ṣe wà nù sọ́ọ̀tù nìsa àyà 19 aláwọn sọ pé wà láń tẹ̀sẹ̀tì ò à ń táàdìlù bẹ́ẹ̀nà nìta n'isa òhàrọ́sùn ó kú lórí obìnrin lẹ́yọ̀ kan tún bọ́ sórí obìnrin ní púpọ̀ ẹni tó ìyàwó ẹyọ̀ kan lọ nílé bá ń sọ bẹ́ẹ̀ pé ó ní kápá ó lágbára láti ṣe déédéé láàrin wọn wàlà òhàrọ́sùn márùn-ún kánà ló gbìyànjú sí kò sí bó ṣe gbìyànjú sí láàrin àwọn obìnrin so ìwá ṣe dédé yìí ẹjẹ́ kàkàrà àti àti wà ní fàlátẹ̀mí ìlú kúlà ìmẹ́yìn pé mọ́wàá tó wá fi sí ọ̀dọ̀ ẹnìkan ní ìfì tó máa pọ̀ jù pàtàdàrú àtẹlùmọ̀ alákọ̀ tí wọ́n wá kọ̀ kejì sílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a ṣe kíni tí a gbé kọ́ ó dàbọ́jẹ̀ ìyàwó ẹ náà ni ó dẹ̀ tún ṣe kíni ó tún yà sí ọlọ́run wà ní tó tó bá ṣe dáadáa tó páyọ̀ ọlọ́run ọba fa inna Allaha kana ghafuran rahima ọlọ́run ọba ọba aláforíjì ni ọba àkẹ́ni ẹ̀rí níbo ni ọlọ́run ọba ti gbé e? wà láǹtẹ̀ tẹ̀tẹ̀ ọ̀ǹtáàjì lùbẹ́yìn ní ó lè ṣe déédéé láàrin obìnrin a pé tó máa ka áyà ilé púpọ̀ nínú àwọn tí wọ́n máa ń pé kò sí nǹkan tá à ń pè ní àwọn ọmọ sọ pé kí nìyẹn tàá yẹn pé kó pọ̀ yẹn wọ́n ni a ah, kò tọ́ nínú ṣẹ̀ríà o kò tọ́ nínú ṣẹ̀ríà ara bó ṣe wulẹ̀ ó kéré mọ́ wọ́n wà ní kíni àyà kíni nǹkan tó gbára wọ́n wà bọ́ sí agbègbè yìí ọlọ́wọ́ bá ní àǹtá àdìlò bẹ́ẹ̀nà ní sáwọ́lá pẹ̀lú gbìyànjú sí kódà àwọn obìnrin ló fi mọ sọ báyìí pé àwọn ah, náà ń kà yẹn kán mọ gbọ́ wọn ò lè ṣe déédéé ṣùgbọ́n àìntí púpọ̀ náà àwọn àfà ọ̀ọ́kẹ́ sọ pé apá kan náà àwọn àfà kódà wọ́n fi sára wípé ọ̀ràn èèyàn ló jẹ́ láti ṣe ìkíyàn fẹ́ ju ìyàwó kan lọ àwọn ní ọ̀rọ̀ èèyàn ló jẹ́ kíyàn fẹ́ ju ìyàwó kan lọ àwọn míì sọ bẹ́ẹ̀ náà àwọn àfà bó lè jẹ́ wípé kìí ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n eléyìí tí wọ́n ń sọ ìgbẹ́ ẹ̀lẹ́ ìṣedédé láàrin obìnrin ìṣedédé láàrin obìnrin tọ́lọ́wọ́n bá ń pè wá sí òun ni kí èèyàn tún àwọn obìnrin ṣe kí èèyàn bá wọn lò pẹ̀lú dáadáa àti kíní kejì wọn kẹta kẹrin wọn kí èèyàn bá wọn lò pẹ̀lú dáadáa bí èèyàn bá ṣe lágbára mọ́ ṣùgbọ́n ìwà àìlè ìṣedédé tọ́lọ́wọ́n bá ń sọ ní ibi òun ni nǹkan tí ànábì ń ṣe àlàyé ìwà ànábì sọ̀lá sílá àti nínú ìṣe tí ànábì wípé ànábì ṣe kí ni ó fẹ́ nínú ó fẹ́ràn nínú àwọn ìyàwó rẹ̀ ó àwọn jura wọn lọ hátà Aisha ọ̀dẹ̀ làánà àgbà tí wọ́n béèrè lọ́wọ́ ànábì pé obìnrin wo ló fẹ́ràn jùlọ ànábì sọ pé Àìṣà títa ló fẹ́ràn jùlọ nínú àwọn obìnrin ló ní Àìṣà ìyẹn pé nínú tó ní ṣe pẹ̀lú ìfẹ́ tó ní ṣe pẹ̀lú ọkàn tí ò ní pé èèyàn lágbègbè yìí nǹkan ni nǹkan tọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ lágbègbè yẹn ọlọ́wọ́n bò ní fìyà jẹ ọkùnrin lórí yẹn lágbègbè yẹn ọlọ́wọ́n ní bọ́kùnrin wí ṣe pé obìnrin wà ní ẹ lè ṣe déédé ìṣe déédé tẹ̀mí nǹkan lọ́wọ́n bá ń sọ ní ibẹ̀ yẹn àmì ìṣe ti kí ẹ̀mí òun lọ́wọ́n bá ń sọ ní ibi kì í ṣe àwọn agbègbè mìíràn pé kò sí bí yẹn ti lè gbìyànjú sí tó ṣe pé ìfẹ́ tíyàn máa ní síyàwó àwọn ìyàwó yàn yóò wá ṣe déédéé gẹ́gẹ́ bí ìfẹ́ anábì sáwọn ìyàwó rẹ̀ ṣe ṣe déédéé láàrin ara wọn so eléyìí àní pé ní àìṣedéédéé a sọ wípé ìkápá ilé ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà kò sí ní ìkáwọ́ ẹnìkankan so àìwá ṣe èyí tọ́lọ́ máa sọ pé kí wá lọ́nà ní ọ̀làǹtẹ̀ tẹ̀tẹ̀ àǹtá àdìlò bẹ́ẹ̀ náà ní sáà pé ẹ ní ìkápá láti ṣe kí nìyẹn àǹtá àdìlò bẹ́ẹ̀ náà ní sáà wọ́lá ọ̀hárọ̀ sùn ẹ ní kápá láti ṣe déédé pẹ̀lú obìnrin níbi ìfẹ́ ṣùgbọ́n ìdàkejì ni wípé ẹ gbọ́dọ̀ ṣe déédé níbi àwọn nǹkan tí ẹ kápá lé nínú àwọn nǹkan wo ni aṣọ tẹ́ ń wọ̀ fún ìyàwó kìíní òun náà ẹ gbọ́dọ̀ wọ̀ fún ìyàwó kejì nísìnyí ilé tẹ́ fi ìyàwó kìíní sí ẹ fi ìyàwó kejì náà sí irú rẹ̀ oúnjẹ so àwọn ilé ó wà nù nǹkan tó wà ní kápá òun ọlọ́wọ́ bá ń sọ níbẹ̀ pé ẹ níkápá láti ṣe déédéé láàárín àwọn obìnrin níbi ìfẹ́ kò sí bẹ́ẹ̀ ti lè gbìyànjú sí níbi nǹkan tó ní ṣe pẹ̀lú ọkàn kò sí bẹ́ẹ̀ ti lè gbìyànjú sí ṣùgbọ́n àwọn èyí tí ò kí ń ṣe agbègbè yẹn ẹ ṣe kí ni ẹ ṣe àmójútó rẹ̀ so kì í wá ṣe ríra bó ṣe wulẹ̀ ó kéré mọ fún àwọn tó máa ní kò sí ìfẹ́yàwó púpọ̀ kàní tààdúdù dá òjì káwá ní sọpá ilé ah, yìí o kò sí ara pé ilé kọtáyà yẹn ń sọkọ́ nìyẹn kọtáyà yẹn lẹ́wà tí wọ́n ń tì wá sí jùlọ pàápàá jùlọ fọ́kùnrin òní pé ìṣedéédé yẹn ó jẹ́ ọ̀ràn yẹn lórí ọkùnrin torí pé tọ́wọ́ ti ní àti excuse yín ní agbègbè ọkàn o excuse yín ní agbègbè ìfẹ́ o ṣùgbọ́n àwọn yòókù kò sí excuse fọ́kùnrin níbẹ̀ ẹni tó ní ju ìyàwó kan lọ ó gbọ́dọ̀ ṣe déédéé ìwà ṣe déédéé yẹn kí wá ń ṣe pé tó bá ti ní oníyàwó ìkan ga ìkan kúrú wá ní tó bá ti rọ̀pá márùn fún ilé tẹ́lẹ̀dẹ́dẹ́ ó gbọ́dọ̀ rọ̀pá márùn fún ilé náà èyí tó máa sáìsì ilé rà fún èyí tó sáìsì ilé náà rà fún tó bá dẹ̀ mọ̀ pé ò lé wọn sáìsì wọn èyí tó bá rà níbẹ̀ yẹn náà bó ṣe lágbára mọ́ ló ṣe ṣe déédéé yẹn tí wá ṣe pé kéèyàn tó kúrú wá ní ẹ̀ẹ́n bá lè ti máa ra five yard fún àmì èyí tó ga báyìí máa five yard fún tẹ máa ra three yard fún èmi three yard yẹn èmi náà máa ṣe kíní yẹn máa gbà àbí ìta ló máa sọ yẹn nu ọ̀yìn tó kúrú pé èmi náà gba the remaining two yard ò máa gbowó rẹ̀ bákan náà ni ìyẹn kan fẹ́ kejì fẹ́ kẹta kò sí láìsí níbẹ̀ nǹkan tí yẹn fún wọn ní márùn lè yàtọ̀ síra wọn bákan ibi tí rẹ̀ gbé pẹ̀lú ó lè gba iye márùn tẹ fún mi nígbà tẹ́fẹ́ fẹ́ mi tẹ́wá fẹ́ fẹ́ ìyàwó kejì ìṣe ìṣe déédéé yẹn ò ní pé iye yẹn náà fẹ́ o bóyá wọ́n fún òun ní one thousand nígbà tí wọ́n máa ṣe nìkan pẹ̀lú ẹ̀ oyè wa ni tẹ́wá fẹ́ fẹ́ kejì náà ẹ gbọ́dọ̀ ni one thousand yẹn náà ni o kan ni yẹn ni déédéé tí sọ yẹn kọ́ o wa ní máa ṣe yẹn wàlímọ̀ tẹ́ yẹn kò tóbi púpọ̀

ṣùgbọ́n ó fi ìkan sínú fláàtì ni agbára ò wá sí ká fláàtì fún kejì kì í ṣe ọ̀ràn àyàn kó wá ní dandandan fláàtì lèmi náà ló gbọ́dọ̀ gbà fẹ́mi náà o ìyẹn là ń pè ní dédé nínú ìsìláàmù pàápẹ́ ìyẹn ni agbára ẹ̀ ká nígbà yẹn ó lè fi síbẹ̀ kò rẹ̀ sí láìsí níbẹ̀ tó bá fi àwọn méjèèjì náà pọ̀ sí ojú kan lópin ìgbà tó bá mọ̀ wípé eléyìí ò ní bí wàhálà mọ ìwà tí wọn sójú kan yẹn eléyìí wàá túmọ̀ sí wípé àwọn ọmọ ti sọ ìhà kan ni ma gbà máa fi àwọn méjì síbẹ̀ eléyìí ò tún bójú mu tẹ̀lé àwọn nǹkan yìí yẹn gbọ́dọ̀ ṣọ́ àwọn ìwọ̀ yẹn lẹ́yọ kan bẹ́yẹn ni torí wípé tí ò bá ṣe àmójútó àwọn ìyẹn ó máa ní àwọn obìnrin yẹn lára lọ́nà tí yàn náà òru kan ọ̀nà ọlọ́run fi sọ pé ẹ ṣe torí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú sí ẹ lè ṣe kí nìyẹn wọ́n láǹtẹ̀ tẹ̀sí ọ̀ǹtà àdìlú bẹ́ẹ̀ nà nìsà ẹ̀ lè ṣe lé láàrin ibẹ̀ yẹn wọ́n gbìyànjú sí. wọ́n ní fàlà tẹ̀mí ìlú kúlà mẹ́yìn ọkùnrin ti fẹ́ ìyàwó kejì báyìí yóò wá di wípé ló máa wá fì sí yóò wá fi ìyàwó àkọ́kọ́ lẹ̀ ẹ pé nínú tí ẹ̀ ní wo bí

tó wáyé tó ń sọ ìrìn àrùn òjòwú tó ti dé òjòwú tó irú ilé ìyẹn gbọ́dọ̀ ṣe àmójútó yẹn torí wípé bó ti ewúlẹ̀ ó kéré mọ́ bí ìyẹn bá fi sẹ́gbẹ́ kan ẹgbẹ́ kejì ó di nǹkan tó ṣe pé ìyẹn máa neglect oní náà fi sọ wípé pàtàkì kẹlmàálàkọ̀ mo máa ń fi sẹ́gbẹ́ kan débi pé wàá wá fi ìkejì ilẹ̀ ò níyàtì ò dẹ̀ ní kọ́ọ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá sọ ọ́ di nǹkan tí yàn gbé kọ́ lásán ilé yóò da ọlọ́run bá wá pèpè sí pé wà ń tùsùlẹ́ṣó wọ̀tẹ̀tẹ̀kù tó bá ṣe kí ni tó bá ṣe dáadáa tó ṣe déédéé wọ̀tẹ̀tẹ̀kù tó rẹ̀ páyà ọlọ́run ọba lára àwọn ìyàwó ẹ̀ fàyínà lọ́wọ́ kánàgà fún ọ̀rọ̀ ṣìmọ̀ ọlọ́run bá ṣe àforíjì fún ẹ tẹ́lẹ̀ lára nǹkan tí yàn gbọ́dọ̀ ṣàmójútó ni kò sí láì fi nípa pé ìyàn ń fẹ́ àwọ̀ kejì kódà oore tún wà ń bẹ́ẹ̀ dáadáa tún wà ń bẹ̀ àǹfààní tún wà ń bẹ̀ fún ìgbésí ayé lọ́kọláya torí pé ìgbà míì ìgbà míì ní lè jẹ́ pé ọkùnrin ọlọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń sábà lágbára ju obìnrin lọ obìnrin kan wà níka so kàkà tí wàá rí fi ọkọ̀ ẹlẹ́kùn máa lọ ṣe zìnà ń ta fẹ́ kó máa wá gbé hiv ó máa gbé àrùn karùn wálé kó kú ṣe kíni kúkú fún yọ̀ǹda kó ṣe kíni kó kú fẹ́yàwó kejì ìyẹn ni pé mọ́ bá ìjà pé wẹ́ fẹ́ yàwó kejì ìdáàbòbò ló tún jẹ́ tàbá lọ sí ibi tí a rí àrùn hiv pọ̀ sí lẹ́yìn nínú àwọn nǹkan tó pọ̀ sí ẹ̀rùn pé ọkọ ń lọ òun àtìyàwó òun nìkan náà ni o ó dẹ̀ lọ ṣe ìdìnnà káàkiri tó lára àǹfààní tó tún wà ń bẹ̀ yàtọ̀ sí pé ọkọ lọ gbé hiv wálé lára tó wà ń bẹ̀ òun pé obìnrin gẹ́gẹ́ bí àmẹ́sọ̀lá àṣọ́ráńṣe sọ ó ní nínú àwọn àṣírọ́tù sáà àmìgbà iláyé ń dópin àárí wípé yòkìlọ̀ rìjà àwọn ọkùnrin máa pọ̀ àmì ìsọ́rí àwọn ọkùnrin máa kéré wàyàkùrò nìta obìnrin dẹ̀ máa pọ̀ gidi gan hátà ẹ máa rí ọkùnrin kan obìnrin kan yóò máa wà fún kan yóò máa wà fún obìnrin 50 ìgbé lára tó fi máa jẹ́ ìrànlọ́wọ́ fún ọmọ ìyá rẹ̀ lóbìnrin ọmọ ìyá rẹ̀ lóbìnrin tó jẹ́ pé kò rọ́kọ fẹ́ o ní àmì ò láìjẹ́ ní ìfẹ́ràn ọkọ mi o ẹni tó fẹ́ràn débi ọkọ ẹ̀ yẹn ó tún fún fi ọkọ ẹ̀ lẹ́gbẹ́ tó ṣe kí nìyẹn kó máa lọ ṣe zì náà ń ta tó kà fi rí bẹ́ẹ̀ yẹn kí ló tí òkú wájú pájú tẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba tó eléyìí lára àǹfààní tó wà ń bẹ́ẹ̀ náà yẹn lára àǹfààní tó wà ń bẹ́ẹ̀ òní pé umma anabi sallallahu alaihi wasallam tún máa pọ̀ dáadáa torí pé anabi ní tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n máa ṣe kí nìyẹn wọ́n máa pọ̀ ní àwùjọ tó nínú nǹkan tí ti jẹ́ ká àwùjọ anabi pọ̀ ju kan lọ so wọ́n tó ti bá ṣe wa ń sọ yìí náà àárọ̀kùnrin mi tọkàn ẹ máa lẹ́gbà mi ò ní fẹ́ ju ẹyọ̀kan náà lọ o ní pé ò gbádùn ilé ayé ara àbí ìwọ ọlẹ ní ọkùnrin ìyàwó kan náà ni so èyí tó da fọkùnrin pé náà tún ní àníyàn wípé tí máa ní kápá o màá ṣe kí ni màá ju lọ kó náà tún máa rò ẹni pé òun máa ṣe súnà bákan náà tún wá ní ó tún ń da fún obìnrin mi yé o ìṣáàlá o mo ti màámọ̀ mo ti bára mi ṣe wáàsí mo ti tẹ́ra mi lọ́kàn lè ọkọ mi yé o mo fún níyọ̀ǹda láti ṣe kí ni láti ṣàǹfààní fún ẹlòmíì náà láti fẹ́ ju kan lọ so àwọn nǹkan yìí ó wà nù sọ̀tọ̀ pé tí wọ́n bá fi ọ̀rọ̀ kan ara ẹni nígbà nígbà tó bá ṣẹlẹ̀ kò ní jẹ́ kí ni kò ní bá lójijì pé obìnrin ẹlòmíì yóò máa wò ó nínú àwọn obìnrin pé ah, ọlọ́run sọ pé ká máa kán máa ṣe dáadáa sáwọn obìnrin o ìwà ṣe dáadáa sáwọn obìnrin pé kán máa ṣe kán máa ronú o kán aládùúgbà tó ti sọ pé wẹ́ẹ́ àwọn kejì ẹ orí pé mo ti ń rù mò ń ronú ó mi o ṣe dáadáa sí mi náà nìyẹn ilé ìkọ́ ni àìṣe pẹ̀lú obìnrin o so ṣe dáadáa pẹ̀lú nínú àwọn májẹ̀mú tó wà ń bẹ̀ ó gbọ́dọ̀ ní ìkápá wọ́n tó máa pé òun sọ́ọ̀bù pẹ̀lẹ́ ọ̀kan náà ni inú yàrá kan náà ló ń gbé àbíkẹ́ obìnrin gan ni ilé àwọn fámìlì rẹ̀ lórí wà wọ́n sọ pé ah, pé òtúbẹ̀ ṣe sáníyà ilé yóò da kò rẹ̀ sí nǹkan kan tó sọ wípé èèyàn lè fẹ́ obìnrin kó ìwà nílé àwọn òbí rẹ̀ títí fi ṣe kí fi gbalé tí àgbọ́yé yẹn bá ti jọ wà tó ń da sáàmì yẹn bá wà. Ata Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ìyàwó Aisha ọ̀dà láàánà ó lẹ́wà pẹ̀lú fámìlì rẹ̀ títí tí Ànábì fi ṣe kíni fi ṣe ìrìnàjò lọ sí Mọ̀dínà kó tó di pé ó wà lọ bá ní Mọ̀dínà náà. wípé kò sí láìsí níbẹ̀. Wọ́n àwùjọ agbọ́pọ̀ ní àgbọ́yé káàlá ẹ̀yìn alùsùnà nígbà yìí náà ti ẹ̀mọ́ ń fún ayé lóyún nǹkan táwọn máa sọ nìyẹn wọ́n tó bá ní àgbọ́yé rẹ̀ pé ó wà lọ́dọ̀ wa àmọ́ ẹ̀ kò sí láì níbẹ̀ pé àbíza wọn náà mọ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ nìyẹn òun ṣọ́ọ̀gù ni ò ti gbalé ṣùgbọ́n jára mọ́ ò jára mọ́ ò kó tó bí mọ́ jára mọ́ ò ilé kò sí láì níbẹ̀ wọ́n tún ṣe kí nìyẹn wọ́n tún fi nà án lọ́rùn ni àwọn ìwọ tó wá náà lọ́rùn yẹn pé ń gba yàá kejì báyìí ó gba lébà tó wáyà sani àlòyà síréètì ó dẹ̀ mọ́ bóyá tó wáyà ṣe bí mo ṣe láláàkọ́ yẹn náà pẹ̀lú àwọn yẹn náà ni. so ìbá obìnrin lò pẹ̀lú dáadáa òní wípé ìwọ tó fẹ́ fẹ́yàwó kejì kó ti mọ̀ pé oníkapa púpọ̀ nínú àwọn obìnrin kan tó máa sábà bà wọ́n lẹ́rù jù òní wípé àwọn táwọn sọ́ọ̀bù yìí báwo ni wàá ṣe ṣe tó bá tún níyàwó pé báwọn wá ṣe ṣe ìkan tó wọ́n sábà bobìnrin lẹ́rù jù nìyẹn èmi ni ó tún wá mọ́ ń mi ò tí yó ẹ̀tọ́ wá fẹ́ gbéyàwó mi lè mi àìrọ́ o ìsáyé kí mi ọkọ̀ yó náà tí máa fi dáadáa mi a tó ń náà bá ti wá dé ìkan tó máa ni wípé ilé tí ó kọ́kọ́ gbé òun náà máa kọ́ pé yàrá kan lájọ ń gbé pọ̀ lọ́ọ̀rùn náà ilé tí tó kọ́ àti fúláàtì tó bá ń gbé tó yóò àmọ́ gbé ọkọ̀ ní sílé náà ò ti kíni yẹn kò dáa àwọn èyí tá a fún ọkùnrin ó ní pé ìṣe dáadáa pẹ̀lú obìnrin jẹ́ nǹkan ọ̀ràn yàn lórí wa káta a ní ẹyọ kan a ní méjì ni a ní mẹ́ta a ní mẹ́rin yẹn gbọ́dọ̀ ní làákàì tí ó lè fi bá àwọn obìnrin yìí lò kò á pọn dandan ta wá ní lára májẹ̀mú ìníjú ìyàwó kan lọ o ní pé làákàyẹ gbọ́dọ̀ pé pérépéré ó gbọ́dọ̀ ṣáàpùjọ obìnrin lọ à ò lè ẹ́bà ṣáàpùjọ obìnrin lọ tó bá kan ti tètè kọ́nyá làákàyẹ gbọ́dọ̀ tẹ́gbẹ́ kan bá fẹ́ mú ètè kan wá kí làákàyẹ ti ṣe kí nìyẹn kó ti sọ̀páàsì ètè títí wọn ìyọ̀lé ìyọ̀lé kápá lórí ìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wá nìyí ìyàwó gbọ́dọ̀ ní làákàyè láti lè ṣe kí nìyẹn láti lè darí àwọn ìyàwó èèyàn tó bá jẹ ọ̀kan lọ then ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ìyàwó tí èèyàn bá fẹ́ ẹni tó fẹ́ fẹ́ ìyàwó ó gbọ́dọ̀ ní agbára kúwọ́tù jìmọ̀ ìyà yẹn wípé wọ́n tó mọ̀ wípé o lágbára láti lè súnmọ́ ìyàwó ju ìyàwó kan lọ kò á lọ fẹ́ méjì fẹ́ mẹ́ta nǹkan tó máa padà end up sí wípé ìkejì ìkẹta yẹn

àbí ìmọ̀ wo ẹlòmíì láti máa lọ ṣe ìdìnà ń ta wọ́n tó bá ní agbára rú yẹn kò ṣe kí nìyẹn kúkú wà pẹ̀lú ẹyọ kan rẹ jẹ́jẹ́ so àti àwọn nǹkan míì tó wà nínú àwọn májẹ̀mú bẹ́yẹn so ilé ibẹ̀ síbi tá à ń lọ jùlọ níbẹ̀ òní wípé èèyàn gbọ́dọ̀ gbìyànjú bí wọ́n ṣe lágbára mọ́ ó ṣe déédéé láàrin àwọn obìnrin ìwà ṣe déédéé láàrin àwọn obìnrin eléyìí ó wà nínú nǹkan tí ìyàn lágbára lé lórí nǹkan tí èèyàn lágbára lé lórí olẹ̀ míyàn ọkàn lágbára lórí yẹn ìfẹ́ èèyàn lágbára lórí yẹn èyí tó lágbára lórí ìwọ aṣọ fún wọn ni ìfún wọn gbé ni èyí ṣe kí ìfún wọn ni gbogbo àwọn ilé wà ní kápá ọkùnrin pẹ̀lú nínú ní fa ìwọ́n tó ẹ́kọ́ tí ń fi sẹ́gbẹ́ kan jù ẹgbẹ́ kan lọ tètè lọ tún rẹ̀ ṣe tó bá yípo oníjọ ẹyọ kan lọ lẹ́yìn náà àdéhìtì tí àwọn àfi káfẹ̀rẹ̀ ńlẹ̀ àdéhìtì náà ni àdéhìtì àbú òrìyàrá ọ̀dẹ̀ aláàánú ó sọ pé anábì sí ìṣe àtọ̀lá mẹ́fì sọ pé ìsáùsù bèmìsá ìkẹyìrán ẹ ṣe dáadáa àsọtẹ́lẹ̀ ni fún yín pé ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin ẹ tọ́jú àwọn obìnrin dáadáa fa iná mara àkólkọt mìndílà so ìṣáàlá àdìsí náà òun náà tún ń sọ̀rọ̀ nípa bí yẹn ti gbọ́dọ̀ mójútó àwọn obìnrin pàápàá jùlọ ànábì sọ fún wa ó ká mọ bí àwọn obìnrin ṣe rí ó ní àwọn dá wọn látara àfọn ọkùnrin iná ni egungun ẹgbẹ́ ọkùnrin tónú ẹgbàwá kan àwọn àfáà ṣàlàyé pé wọ́n dá obìnrin iná ni ìyàwó Hawa látara egungun ẹgbẹ́ ànábì Adam ó wá ní egun ẹgbẹ́ tẹ̀rí yẹn ni fa inna àwàjà máa fi dálẹ́ àlà nǹkan tó tẹ̀ tí ó kákó jùlọ nínú egungun tá ń júwe yìí àwọn náà rí pé tá bá la ẹran dé gbogbo ẹgbẹ yẹn ti máa ń ká yẹn wá níbi tó máa ń ká jùlọ níbẹ̀ òun náà ni orí rẹ̀ fàyíǹda abta kí ma kàtàrùtà gbégun yẹn ti wá ká sí yẹn ó fi ń ṣe àpèjúwe pẹ̀lú àwọn obìnrin pé bí àwọn obìnrin ṣe rí nìyẹn ni wọ́n o fẹ́ na egungun yẹn tipa tipa wà á kan egungun yẹn bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin bí wọ́n ṣe wà yẹn pé ẹlẹ́gẹ́ ni àwọn obìnrin o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tó bá ṣe agídí wípé àníṣẹ́ báyìí báyìí ni bí mo ṣe fẹ́ kó gbọ́dọ̀ máa ṣe yìí tí ò bá ṣe máa mọ kú níṣẹ́ ni tó bá ń gba lẹ́sẹ̀ tó ń gba níṣẹ́ wàá ṣe kí tó bá ń kú níṣẹ́ kú níṣẹ́ kàtàkà wà á pa obìnrin yẹn àbóṣe kí nìyẹn ó máa jẹ tó yẹ pé ó máa padà di pé ẹ máa kọra yín náà ni bákan náà ni wàá ń tó bá tún wá fi obìnrin yẹn pé à ó dàgbé ti ní egun ẹja gẹ́gẹ́ egungun o yẹn náà ni egungun tó kákò pé tí mi ò ní yín o tó bá fi ilẹ̀ bẹ́yẹn làmìyẹ́ zẹlẹ̀ àhàwájì wọn ò ní bí wọ́n ṣe wà yẹn ẹni wípé obìnrin tí èèyàn ní fi wọ́n lẹ̀ bákan náà rẹ̀ tún nìyí èèyàn ní ṣe kí ni èèyàn tún ní lè mọ́ wọn jùlọ yóò wá wà níwọ̀n tí wọ́n sì pẹ̀lú wọn tí wọ́n bá rí dáadáa kan yóò mọ̀ pé wọ́n ti dáadáa yẹn tí wọ́n bá rí àìdá yóò mọ̀ ọkọ̀ fún wọn ìṣe báwa ni à ẹ̀wò wọ́n ti sọ pé egungun tó ká lóbìnrin o tí má bẹ̀rẹ̀ sí ní mọ sọ ilé ìnísìn ó máa di pé a máa padà kọ́ra wa ni àwa máa jà ni pé so kí n sílẹ̀ lórí ìbàjẹ́ yẹn no pé fàyín tàràtà làmìyẹ́zẹ̀ àwàj tó bá fílẹ̀ lórí ìbàjẹ́ yẹn kò ní yẹ kò ní gbò yẹn tí ó mọ bùdòdó nínú ẹ̀ sí pé ànábi ní ìsáúsú nínú ẹgbà wa ni wá fi padà pé ìsáúsú bí nìsa ìkàìràn pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ ṣe wọn tí wọ́n sì pẹ̀lú àwọn obìnrin yín ẹ gbọ́dọ̀ lé mọ́ wọn jùlọ bákan náà rẹ̀ ní ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ nígbàtígbà tẹ bá rí wọn lórí dáadáa ẹ̀yìn wọn lórí rẹ̀ nígbàtígbà tẹ bá ká àìdámọ́ wọn lọ́wọ́ ẹ bá wọn wí lórí ẹ̀ kí wá ti fẹ́ wà fún wọn lẹ́gbẹ́ eléyìí o nǹkan tó wà ń bẹ̀ ni wípé mi ìfẹ́ ká jà kí wọ́n pa àtúntì lọ́bí kára lọ́bí náà ni ìyàwó mi o pé nǹkan tá a gbọ́dọ̀ mọ sọ fúnra wa gbogbo àtúntì náà ni kò wá sí ọjọ́ kan tẹ́wọ̀n fi pe àyínsákè gba ìyálágbájá ìjábù yìí mọ̀ sí ẹ̀wà ẹ̀ ṣàmójú tó gba àwọn ilé ìkáwá ní àti máa kú bá sọ́ǹtìn ó máa rí pé kò fún mi lóúnjẹ fọ́jọ́ mẹ́ta yẹn ni ìyọ́ máa já oúnjẹ yẹn kọ́ ní bá sọ ó rà kọ́ pé yóò máa fi já oúnjẹ yẹn gbogbo gbà eléyìí ò ní sílẹ̀ lórí àìdá rẹ̀ ni so eléyìí ibẹ̀ láàfẹ́ dúró sílé nì abẹ́ aláṣùbà láwọn tààlà níwọ̀nba وصلى الله وسلم وبارك على محمد وعلى اله واصحابه اجمعين